alhamdulillah àgbẹ̀dẹ̀ ọ̀gbẹ̀ aláwọ̀ tàbárakà tààlà ilé ọjọ́ mi jìdálù mọ́ akárí yìí ní aná albarka ìwòsù ramadan kùdá albarka ƙùrán ìsáàláwọ̀ agbàgbùnẹ́kù ìkàtí ƙùrání ìkàtí ìwòsù ilẹ̀ to dabarka ma inṣáàláwọ̀ karim ذكر وعناية بالقرآن أبو إمام قال على معنى الرأي تاتي كل جمعة على الفضلة إن شاء الله أعلى الله بي أربعين دون أغابي أو أيضنا ذاتي كاتوا إسراء غير أيضا يومي أبدو كلا لما يومي وطول جمعة سنبقى ونبلا حتلا يومي وابا القانوما kọ́lọ́dúró kàtí yọ̀gbọ̀gbọ̀ fún ọlọ́gbọ̀n àwọn àìbádà wọn lọ́kọ̀ kùránì ṣúra kàdé wọn abẹ́lẹ̀ ọ̀rùn tí fẹ́ tó ń gbé o aya 23 aya 23 nígbà lọ́rọ̀ bíbí ìlàwí fẹ́ tó bí aya òun yóò ah. ọmọ ayápa ní ìṣàlá ọ̀rọ̀ kẹrin ìṣúra أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يقولون المحصنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألقنتهم وأيديهم وأرجلهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم ويعلمون الحق ويعلمون وَيَعْلَمُونَ أَنَّ اللَّهَ هو الحق المبين الله أكبر يقبل نورك أعوذ بالله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم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 أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وبدأت يا الله سبحانه وتعالى وذكر القرآن قوى نبي محمد صلى الله عليه وآله وسلم في يا ممواد وشجيمة رمضان يا جنوى ديو بيك يا موجو جو أقبع القرآن abiyo ibi ke mo akoroji aljanna bai mana abiyo ibi imomi ya barka don wa mana ghaisan mubarakan imurogwana wa mana ola yo le ka do sibada boko eju ko le ka do sibada abiyo ibi ke awon che wa mana eh karatuwa devi sura amado suratun nur ayakunu ayat aya 23 mai karatuwa dai ya ya kaya ma ya allahu roguwa dubu sayyida tuna a ishawala oji a kaji makayi sayyida tuna a isha ojo duwe don ha obi kojo duwe don ha yi oyi ma ya won duwa generally oji gbogbo kí ọlẹ bí ẹgbẹ ní rọyìn àmàdọ yọ kí wọnyọ lama máa dọ lama dé musamma ubobulẹ todulẹ ń aláwọ yẹ ni inna lẹdínà yarmuna almusanat o gaskiya ba ube dukiya rọyìn abobulẹ almusanat dábàlì kàtàṣà ní rẹjọ aṣọ ní rẹjọ wọn làwọn kóòbì onu bilek mado musana onu bilek ujeun meta rojiyan la onu bilek ti onu bila bapa yo memele ki woyan la un obeke woyan la un iya nge jo ki do to en ya wala nge gubu mutele mutele ya wala nge gubu obeke ya wala nge gubu kì máa jẹ́ wọ́n láwọn kí tọ́ ẹ̀rún bó kẹlẹ̀ lé ní iyẹ̀kú ọ̀nẹ̀kẹlẹ̀ iná dúkẹlẹ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ lójíhun ká ní lójíhun yíyàn tó bóbulẹ̀ dúkìdó yà nà mẹ́lẹ̀ta àmá tó dé máa ní kì ná pọ́jọ́ pọ́dà òkọ́ yá dé ní kì máa ń jùkọ́ nóbulẹ̀ kídó yàn tọ́ ẹ̀rún bó kẹlẹ̀ ní ẹwẹ́ pọ́hùn yọ kẹ̀lẹ́kẹ̀lẹ́ lójíhun gbé ẹlẹ́ gbàdàgbàdà òbí ń gbé ẹlẹ́ òjò ẹ̀rẹ̀ ń gbé ẹ àlẹ́ ọ̀lọ̀ wọ́n gbé tó dẹ̀ mú sànàrìnṣe òbílẹ̀gẹ̀ ìyàwó yàwó àtàníwòjì kòlògùn yàwó àtàníwòjì ọ̀nà ní onóbílẹ̀gẹ̀ máa sí mú sànàrìn òun àwọ́ àwòjì kòlògùn màtínà àlàálẹ̀ àyàn àlàálẹ̀ ẹ̀rà àlàálẹ̀ ìyàwó àgbẹ̀tẹ́ ọ̀nà ẹ̀lẹ́ka yóò òun ẹ̀wọ̀ ẹ̀rẹ̀ ono bile ma ci musanan ci ono bila buta bu duyu fetu o nga wa ko nga yo rebu iwane wo do do ko no bile ya ci o ya ci ki bioma o go go bia bia ne ki awu elle ka on ya o nga ne pante o o nga ne pante o ki awu go go bia abegicha ma ihe abeka ma ọma ihe mụ abegidokwa ehi utek ma dibe mụ ụta yọ ẹjọ yọ gba ahụ ta na beki ziketi mụ ki họnye ohegwu ma ki ahụ pati elekwala eje ya nnukwu enye gbatọgbu ya ta mm. onobulegi maki musa na tinki siddeyusa onobulegi mudana muda na buta ututu onwolo logo ya hwalu amma inonobulegi sena nyo opo ojo se tuyola adino ojo se tuyola ivide olahun de ina ndu giye ali awon olahun no iya na ndu giye ne do akola ke gugu egugu webienen ma fe yan ko yan lata dàbí amúkòkò wo yí mátá pátápátá bàkẹ́hùn kàmú nẹ́nẹ́gẹ́ kàrún olè ìjábò èyíkẹ́ ẹ̀nẹ́rí olẹ̀ pan bàkọ́gẹ́lẹ́ àmú nẹ̀ kàrún onúbìlẹ́mú sanáàtì rẹ̀ tọ́ àbẹ́ ìmú sanáàtì lẹ́ máa mọ́dó kóbíà bó moto ka huu lálẹ́ yẹ a flamingo ẹmọ jíra kó lẹ̀ lẹ́mẹ̀ una moto kita bàdá ò yẹ ọmọ já ẹ̀dọ̀ já wá ẹ̀dẹ̀ ẹ̀hún tí ó nù bilẹ̀ kí amúdó gáyà bókẹ̀lá dọ́ ìmùkọ̀lá moto ma mu náà moto ma ọmọ àgbẹ̀lọ́ ọmọ àpàpà òun atẹ́rà ànẹ̀ tó jù bókẹ̀lẹ̀ yán mí fíìmù kí yàgò glamour girl yìí chinese film òun atẹ́rà ànẹ̀ yàgò gẹ̀gẹ̀dẹ̀ ìyàn òjù bókẹ̀lẹ̀ kó ń yàn wá gí fíìmù mgbe kìtì mú sọ̀nàtì máa lò lẹ̀ fíìmù égò téèyàn òjù bókẹ̀lẹ̀ ní máa fidi plate yẹn mẹ́kọ̀ òjò bókẹ̀lẹ̀ òjò ono bileki maasi musa na toge ka ya kide akai sevo munako la baki kaula ale weti udu trak mono duki la ale ngini makili duki le kisepa kuba ono bileki maasi musa na tin onga moyuma makili jojojo yogele abe ki jami musa na pile kuma idola ma dik ma wonyo la mai mama adola ma todo da ngabo keleni ẹ̀hùn dú yẹ́ ọmọ adù yẹ́ yọ́ rẹ ṣédé máa ìhìjẹ́ àbò nẹ́kọ́ àtẹ̀gbógbó àkàdánù chim ejú máa tọ́ rẹ ní ejú máa ma rẹ máa lò lẹ́jọ́ náà máa lè gédégédégédé àwọn àkúmàrí kákàbó kẹlẹ́ ní ẹ̀gá ti abele ŋuwulɔ abe ekpabie kanali ma gba ame a ama kpaneke adabebɔ ge ahɔn deke nu ìjàgbɔ ele gbogbo akada nẹri mu alo ama kpaneke amedza ele tɔ ama nyiwɔ la kame ele ame wònyɛ ɔgɔ yin ame ani ìjàgbɔ ele le ɔgɔ kɛ ɛdɛ الله يانه إن الذين يرمون المحصنات عبيدوك أرنيا بوبل أمبيك وونيو لما مانغو لما غوبو ما دو لما تودو دنغابو كالني الغافلات عبيك ما تلقبينيو ibe ma de domon ma ngeyun ما tene ma gbe gbola teti lo gba nke do lo gba ngabota bun matene gbe bọ́ọ̀lù alẹ́ ìyà súnmọ́ ọ̀tọ́ ìyà rérò méjú dídí mi ìyà pé kóyún mọ́ ẹ̀rùn ìyá gàbó kẹlẹ̀ abúdó kanẹ̀kẹ̀lẹ̀ gbókòbí àmọ́ agégó ònú méjì ní àmọ́ àlùmọ̀sán láti kọfí láti rẹ̀ mọ̀mìnáàtì ma wọ́n ní ìjìwé kàkà máa imú mi náà ma wọ́n ṣe gẹ̀ máa náà màṣẹ̀dí ìmáà ni wọ́n jọ́ enki adolonga dini mola duma te jijiru manu kedo no yoktu maja te jugede muminati de nalijiwe ba ojo kim konga ma amana ojo kim jiwe konga mo ya amana musanati wafilati muminat wa todo surai sayyidina umar yani ene dukira tane kijanga moya angu mau masura ine ba mau karatu kide sura mau mau ne ba ateza ka kwe kwa duka aje karatu abe kaja kan amo la leya ina reflected du amo karatu abe kija reflected un ambegi aka kajinyu bubule kini yuwe me takidei lu'inu fi dunya wal akhirah ojo amannayu

ọjọ́lẹ̀ ọjọ́lẹ̀ òṣèun kí a pùnà ọjọ́lẹ̀ táa يوم تشهد عليهم يوم إسران يوم إسران يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم وأرجلهم بما كانوا يعملون لو تقلت يا يكلي حديث سواء صحيح بخاري كان نبي صلى الله عليه وآله وسلم كياكا إيه صحيح بخاري فهي صحيح مسلم حديث هدى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اجتنبوا سبع الموبقات قيل وما هي يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم ظلما وتولي يوم الضعف وقذف المحصنات الغافلات المؤمنات إمام البخاري إمام المسلم أما بحديث كده اللي تبو ما سسلانيتون حديث كده فتح الباري يعتقد عن فولوم 5 page 462 قال صحيح مسلم فولوم 1 page 92 ngbo kẹnyà lè hadithi yìí rẹ̀ hadithi kìdẹ̀ oye ìròyìn o bóbulẹ̀kì wọ́nyọ́ lama bóbulẹ̀kì agbódebe tọ́ lama kuma ma mọ́la hudu ni ma nacha kadu wa na pẹ́ sí mọ́la lè mọ́la ni ma kí gẹ̀lẹ̀ náà hawẹ́lẹ́yẹ́ do ni ma kilo yi ma yọ ẹ̀ ń abókẹ̀lẹ̀ go ni ma nacha ka tẹ́rọ ọjà èépè ní ìkàdọ́ ọ̀gọ́lọ́ àwẹ̀ àríkà límọ́ lápẹ́ tí bẹ́bọ̀ wọn límọ́ lọ gẹ́lẹ̀ kẹtẹ́bẹ́tọ̀ ẹkú bìàgó oyílò òbítọ́ ẹ̀tẹ́ àmà wọ́n yẹn ló tó kí píkìníkì wọ́n yá ti dó ọ̀gẹ̀gẹ̀dà mọ́ máa wà máa gbígbó ọmọ ilẹ̀ wọn nìyàn gẹ̀ ọmọ èkì ilẹ̀ tó kí píkìníkì dere kwane nyate nyaku nyaku ido tanga bokele no ido tauma ya ido tauga gede bokele omelem na dani tan soku somo do me we tangi ya ma le do moin oga fcd ki man to do mo ga le ma ko ki ma da mgbe okeleme bi akpanye ụka ma o kete mata ee n'ihi ya dị nkwọla mgbe ụgwọ ikpodo ya osko wela likonwe ewu kojime osko chudunyole ewu ya stakom weyali stakom nwa chudunyole ewu kọma igbogbo ya dị jango weyali ọmọdé kìí dísíkò sáà kìíní dágọ́ gẹ̀gẹ̀dẹ̀ bókẹ̀lẹ̀ ko ta picnic lábẹ̀ kí pàtí ihe o àbẹ̀ká ma ti yàbé kì ìfèsìkáàpù nẹ́tẹ́ ma ìdó ta ọkẹ rálẹ̀ múdàbí óyé akọ àkọjọ́lẹ̀ gbogbo ti sátẹ́ kà sátẹ́ méjì ló turn by turn ìṣẹ́hàn bókẹ̀lẹ̀ gbogbo lóhùn kò ń pàmò àti dódà málẹ̀ mọ̀ dà ọ́ bana upo bana kadema kama tufado club rotary club eh mitoliken unit unity club odama club social club dynamic club eh supreme club triumph eh club kwapo kumaka pati disco akadeja ku kiku kpọnkọdịkọkọn ọmụnụbụla tukẹ kọkàmá kpọn ṣàṣì mítì nìdàmá ṣẹ́n kì múdọ̀ ọmụnụbụla mẹ́rùlú mbẹ́gì má tọ̀ ká ìwé pàbíẹ́nu ìṣègbìtìkì nọmọ màṣáwéré tó yàn pé àmọ́tọ́ màṣí club ovedo club rotary club unity club dynamic club music n'aka ololololo ọgọ́kọ̀ ẹgbẹ́ ìlú máa pẹ́ mẹ́rẹ́ gbogbo kéje gbogbo ọ̀dàgbà yìí iná múnúbulẹ̀ máa di díṣkò lẹ́nókè ata ọmọ kò ń pábò kẹlẹ̀ máa ṣẹun lẹ́dà máa mẹ́rẹ́ kùmàṣàwẹ̀rẹ̀ tó yàn ọkọ̀ láàáfíà ọ̀nà òbílẹ̀kẹ̀ sí mọ̀ sọ́nàtì gọ̀ọ̀fẹ́ láti mọ̀ mìnàtì ní mílíọ̀nù kìí adókò yẹjú lẹ́kọ̀ọ́ yá lè gbégbélẹ̀ gbégbélẹ̀ mílíọ̀nù dókìdókì klọ́ọ̀bù ilẹ̀ gbégbélẹ̀ klọ́ọ̀bù mẹ́tẹ́ kì nọ́tẹ́ mọ́ ìwọ́n àtòkù nọ́tẹ́ mọ́ ní kìí kápàtí music kàdéjọ gàígàí ńgbàmọ́ máa wá wá ti dé ọmọ òun òbòlé kìtì mùsànáàtì gọ̀ọ̀fìláàtì mùmìnáàtì kẹ́rí ọgbọ́ ọmọ gbégbélẹ̀ ijetin tobile ọmọdé bule dóògì abúmọ́tì klọ́bù klọb wúdí síkò tẹ́lẹ́bà pàmọ́ pàtí ń kó kàdéjọ gàìgàìgàì lálẹ́ tó ọmọ gbogbo owó gbogbo lálẹ́ ìwé mi kéde yìí ìtì gbìtì kọ́ ọmọ kìtì àtẹ̀wọ̀n lẹ́kùnmọ̀ àṣàwẹ̀rẹ̀ ohun tó yàn ọkọ ìyá amúkùnmọ̀ umbikite pe ubia dabo numelu yoka kima ye pabeni kibundu bia maka yi tobi te ote odo ye pabeni mm. o meki no yile pajo ku pe o bia ye pabeni o ma yin club abi ewele ke wole no ada do igi dokto ya me kaka ma po o ma be ba ko ma me nga me pa o ki o ko to ya ko te te te o ma ya wo aye yin hun yẹ́ mi ṣẹ̀lú ṣe ẹ́ lò òun àmà mi mi dámọ́ mi òjì dájú máa ẹ́ lò ó mi fòlà mi gòlò òun mi mẹ́nẹ̀kẹ́ nínú ìwì igbó lónìí kálùwá ma pa èyí o imi mẹ́nẹ̀kẹ́ adédọ́nù yẹ́tọ̀ magi àwọn tọ́lẹ́ magi ẹnẹ́gì bò pé yóò bò yẹ́ á nẹ̀ pé mẹ́tọ̀ ọmọ ilẹ̀ nà mẹ́ àdọ́mọ́ ìkà mẹ́lẹ̀ ọmọge yóò bò hìá nẹ pẹ́ kàtí òun ṣàlùṣẹ́ kọ́ ọ̀ṣẹ̀ mú làkí mamda kà mọ́ ọwọ́ ikọ̀ mamda dájọ́ ká mọ́ kí gbèwù yìí kì máa nù kọ́ wẹ̀rẹ̀ ní iye ọmọ onóbulẹ̀ kì tọ́jà kì ṣanyájá òun á tùyánẹ̀ tùyánẹ̀ mẹ́tọ̀ ọmọ ayúwẹ́ yà káàwèrè nà máa ṣe kì ọmọ nàkàlẹ̀ ó ngẹ̀ nọ́ọ̀nù iye oyó ń àti ń wẹ̀ ihe mú ma ṣàwérè ọmọ nobìlá ti klọ́ọ̀bù bàkẹ́ mú mọ́ ń iye ọmọ ń ma ṣàwérè nǹkan mọ́ kẹ́nu yìí máa tún ile madi pame gwelu jamu gago kalu uma kama nya cha umene dwe nike kamen pame gwelu mamu dungi gago munafiki ma gago ina latika pame gwelu pobi meta mamu komo ya nya cha ume so مجمع حديث عند أبي توجو، حديث أبا هريرة رضي الله تعالى عنه كان نبي صلى الله عليه وآله وسلم يعني اجتنبوا سبع الموبقات موجيجيري أمين ليه مبي سبع الموبقات أمين الموبقات الموبقو ẹ máa dọ́kí àlùmọ́ bẹ́pọ̀ ẹ̀hùn kí adó nà yóò mímì tù yíyà ehun òhìmì ni òun náà já hàn náà mà dẹ́ mọ̀ bẹ́kọ́ ọ̀tí àmì ilé ìyẹ́ ẹ̀bí ẹ̀bí ẹ̀nẹ́ kí adó dùn gbà yí ẹ̀dọ̀ àmì iléèwé ẹlẹ́mọ̀ ọdúnmọ́ká mọ̀lùmọ̀ọ́bẹ̀ kọ́ọ̀tù àmì iléèwé alùmọ̀ọ́bẹ̀ kọ́ọ̀tù lẹ́yìn ìnùbẹ́ ìmẹ́ ìbí ẹdọ́mọ́ka níbi ìṣàkọ̀lọ̀ yé ma yẹ́ ni mẹ́ òjijì rámi iléèwé mẹ́ẹ̀bí àmì iléèwé mẹ́ẹ̀bí àmàlùmọ̀ọ́bẹ̀ kọ́ọ̀tù ǹbẹ́ kí a dóònẹ̀ yóò mìmì tó e àmì iléèwé alùmọ̀ọ́bẹ̀ kọ́ọ̀tù ẹnẹ dùn mọ̀mdù dábà tó yún náà mú bí kọ́tọ̀ yọ́ náà bá ìṣòro owó máa kó yún ìṣègbìtì kó nà lókè dàbí kó ma ìmádà alánú gbégbé lẹ ń bókì lè tún ìmọ̀ bí kọ́t ìṣòro gò náà ti mú bí kọ́t yín lò iléèwé àmì iléèwé èkì àdó nà tó yín àzábọ̀ yọ àmì iléèwé lẹ́màdó mákàlù mú bí ọ̀yàn. àmì iléèwé lẹ́dẹ̀ èyí òdòdó àṣírìkòbìlá tàbálẹ́nà àṣírìkòbìlá ìdẹ̀hùn dẹ́gọ́kọ̀ ọjọ́ ma ti yí ríká ọ̀dọ̀ ma ń do ẹkẹ́tù yán ẹwọ́n ẹkẹlẹ́mẹ̀ẹ́nẹ́rẹ̀ ma ti yí dé ka ma ń do ẹ wẹ́kú ẹ̀mdó

ṣíríkù ọlẹ́ kéèjì ayẹnú onóbìlẹ̀ máa mú onóbìlẹ̀ takimadu tó yán ọkọ̀ aló ṣíríkù ọlẹ́ kéèjì rẹ̀ anyájá ẹ̀ṣẹ́ máa abe ká gbírígbírígbírígbírí ẹmúdú téwò gbọ́wẹ́ àbẹ̀kú kọ́lọ́ kìdẹ́ ẹ̀bìẹ̀ abíbíẹ̀ àbẹ̀kẹ́ ẹ̀bìẹ̀ àbúta àbẹ̀kú òtùlálẹ́ pẹ́rẹ́ àsìmí olóhùn ẹ̀dùn abẹ kakuma oyi ìdàgbọ we kpokọlọ wé dúdú kpokọlọ mamudu ẹ mawu ji jimẹ ọ ẹtẹ sẹrin wẹkẹ ẹnẹyọ atu moto wẹkẹ ẹwẹ na accident ẹ oṣooṣi ẹlẹ baba wẹ ọlà kọlọ wẹ la kọlọ ẹ ńgbẹmdá yìí mẹtẹ sẹrin ṣírìkù yi dẹ abẹ́kọ́mọ́ ní ame oche ngonga do kame ache ngonga kama kede kenge yo kame amunu bila kede mungu ame muchole ndugi atene amko ama mkode tako malaki jene ngejo yo kwa kpakpa titi e ndugu machiku nubila kingejo yo kwa kpakpa titi le ka ngichenga nibika sallallahu alayhi wa do o an eju ododo ya mal mo be ko to lede ala bi ro ayo mi sabo al mo be ko ti ododo de e nwe edo de go po yo e, awon se keji asihiru ata egbe ete dago ma gbe ta bam e, na me yo gan sihiri dɛ eke dɛ nu ka dɛ tu tu yun nakɛ ma ne ke bɔ gbegbe lɛ nu egbe ogo egbe haramu ise ka kpa ki sogo egbe mɛ nago ko ki sogo egbe dɔ la bɛnɛ ki dɔ la ŋɔ tɛŋɔ yɔ ɛnɛ egbe atɔ la ada tu le <laughs> ogo ata ki witse bẹ́ẹ̀ni kí ọkà òun yẹ lòlò ògùdú ní ojú ọ̀gá dọ̀la ọ̀tẹ́hùn ẹnẹ̀gì hẹ́ ìmẹ̀ sí ibà mọ́tò ìwọ́nẹ̀ mọ́tò ìjẹ́mù ẹnẹ̀gì hẹ́ ìyìn látọ́ látòlè àmì àmọ́tẹ́kì ní mẹ́mọ́ mọ̀ èèyàn ní gbókì ṣòwò lẹ́dọ̀lá

ubi ewo eka ngoju emi ngo na mewo yoko yoko ebo kiche wo balo balo yo ele te yo ba yoko imani kiche wo balo balo yo majini la le wo do agba ma ma gbo ma ma gbe ma do gwajin me o ma ma ye wo la le laafia ma kunyi ma ni majini ma nu ma to ọyọ kẹ má tọ́ náà gbà ẹ má dọ̀lẹ́ tọ́ ẹ gbọ́ wé tsin dọ̀lẹ́ tọ́ ẹ gbọ́ sun ó tún tsẹn wọ́n dé kẹ́ ọjọ́ mọ̀ ẹ́ kó dàgbọ́ wọn jọ. alamaka ẹ̀nà ẹ̀rí abálẹ̀ àbẹ̀mẹ́ta alẹ́ abálẹ̀ ní síhìrí òtí ilé àmì ilé ìmẹ́ ìbí èkì adó náà gbàjí ẹka níbi sórí ẹ̀kẹ́jì òtí síhìrí ede isi iri ogu ogwuduko na acheki omi ju ogwuduko na acheki omi hone si iri de e uche e ụlọ agbaji agbade wepụ ojokwu ile egogo tojo ona e nka ya mali ma obi de ogwu lenye akoche ogwu omi oju ogu ochuchu ogu iyele ogu ihe ogwu igbolo ma ogwe tikpọ gị ogwe obi mọdọ ede yi takeju oji ilewi oji kitoju oji ta onugo ogwe ekpadu bi mọdọ adaba ade yi ogwe ile eche ogwe inyeche wee na-eneje oji ma matan mee na ide enye keji amegị adọ na egba ya oyo na re

mgoto ihe du ala oji kpanu agba ngwalangwala ali ita ikpokete tọha ali ma eri ene ma de madaka sukọlọ enewe ile kageje onu re ata sukọlọ amadu eka sukọlọ enewe ile ngeje wọmuda sukọlọ le. agake ìdúdú mọ́pù níyọ ìdúdú kí adúkọ́ tẹ owó tẹ kàùkàùkàwé ojú ẹ̀ ló lóòjì ṣe panu alẹ́ àgbà ńláńlá alẹ́ máa ẹ̀lẹ́ ọmọ adẹ́ sọ́jà ọ̀kọ̀làṣùkọ̀lọ̀ owó òwú rọ̀ ní iye tètè bẹ́ẹ̀lì sọ́jà wọn dédọ́ ẹ̀dá agba kẹ̀pẹ̀rẹ́ ní ẹ̀yà tè ẹ̀pẹ̀ akọ́ta kiri ẹ̀òyẹ̀ tẹ́kàmùnà kọ́ kásà àbísọ́yẹ̀ ẹ̀dẹ̀

ẹ̀wọ́ yún tá lè tákà mọ̀tẹ̀rí náà tí ma tí kò máa gbadìgò ẹ̀pọ̀ ọkàbùi àbẹ̀káráyán kẹkáyàn àti èrò àlè máa kíkọ́bọ̀ kakọ́ méjì rọjá ní síhìrì dẹ́ owó ẹ̀ lẹ́kẹ̀ẹ́ tákẹ̀ ẹ̀má kẹ̀kẹ́ náà mẹ́wọn gẹ́ni àlè yìí á àgbà سبع الموبقات sihiri ya biya jene o na kin ya otiyan mu pe ko imdu ewo a do di dada taka na ke he ngona ma ke joji o gu kana ene do ta control otiyan ide ami sabu almubikot hafu a kafiri ŋenele ce ngba mi ma lemi ebo kafiri ŋenele ya ce amma lemi ebo akaki hafu kafiri ŋenele ya ce amma otiya ko ewo ko winyi amma kabu ko ewo ko winyi enwe edudo ko emududo ko

saya Quran ini ya ju kelma doa e ko na du ko ko bojong ya tin e o ka ola na le bo re re re re siri de ide ami sab al mubiqat amon ki ado na la agbaji o wo be e o teyan e mu bidu ta ba ngono li ma do be o be ma ga e wo da bi da ma ga wo da bi da ma ga

ẹlẹ́tọ̀ ọ̀hún náà ẹ àgbébí pọ́lẹ̀ ẹja léjìn tí ọ̀nàkẹ́lẹ́ ní ẹlẹ́tìn ìsìlámù gbọ́ ọ̀nàkẹ́lẹ́ ọgẹ́yìn ọ̀nàkẹ́lẹ́ ṣe ìwà dọ̀mọ̀ ọ̀nàkẹ́lẹ́ ìmúdi ìwà fẹ́dọ́lá o nà mẹ́wàá dókè wá pẹ́yẹ́ngì ni ẹ̀ kó má dàṣà níjọ gbọ̀nàgbọ̀nà papò todo wù yàí kẹ̀yìn akọ́ṣẹ́ à ó wù lẹ́kẹ̀yìn akọ́ṣẹ́ ìdé ohun tẹ́wọ̀n kéjì àmàlùmọ̀mí court ọ̀là ìbèrò mẹ́jú yànyàn ẹwú gbò nẹ̀kẹ́ bí ọjọ́ ikọ̀ ọ̀ṣà tó yán lè rí ètì ìrìn dá ọ̀rẹ́ àlọ́ ìmágẹ̀hùn wọ ìmá bá wọ́n lórí àlọ́ agaba lọ́pọ̀pọ̀pọ̀ wẹ́rẹ́ ọkọ̀ mẹ́tẹ̀ yìí òye kò ẹni àtòjà títí kí

ma tó ogun yọnyọ mgbogbo ma dábà tó yá tó ogun ma kẹ́ẹ́ jẹ́ kàkà ma ya lè yìí gbogbo kweke kweke kweke kweke kweke ẹ̀bọ̀ kì yá lè kìdẹ́ yìí gbogbo kò bẹ́ẹ̀ bá dábà yìí ọkọ ma kí ṣe nkùnmá rí wọn kọ́ máa lé kí sàmákè tá a tó nobulẹ̀ yìí lẹ́yìn gbogbo ọkọ ma bá òun kì wá kọ̀ làkìdẹ́ iye òun kọ́ akọ̀lọ̀ òun kìdẹ́ ihe iye òtọ́nu bẹ̀lẹ̀ kẹta ya ìyànà ẹwọ́ yi mama anọ ya meji anọ ya ó okolo ni mama n'ihe ẹ̀ tàkì bí ẹ̀gẹ̀ skin adọ́jọ́ kì gbẹ́yàn ọláhun gbogbo kì ẹ̀yà ní àdàlùmákèkè ayọ́rùn ẹ̀yà akùtùgbà máa tó wà ló àwògì náà dúró yíhùn ohun ẹ̀kí ló yíhùn bọ́ tẹ́ wà tọ́lé àjíhìlá àyíkẹ́ẹ̀kẹ́ ẹ̀dẹ̀wẹ̀ gbàbẹ̀ ẹ̀kú ẹ̀nẹ́ máa ń gẹ̀ ṣe ooo àyíkàmùkọ́dá kéta náà ẹ̀yú gbobule kuija kweke kweke kweke a leyi especially obogi aka ma chụwaji mgbe oge ka ede aba mana che ma gbọrọ ọgụrụ aka ji aka yi ike efete ma bi na ide kwazi elemasị nke dị akwa na-enye aka ya ni abogi n'ọwọ ya nwulede ama gbo dabe na akọ ọ na-ama ilima aka ya aba onye gị ma na-ere yodo nwa ihe abụbụle kweke kweke kweke ka kete yi omigete nwakomya nne ya abalị onekele omunen ma tera ne tuba bokela chogwu amaso tubu vivik ma ada ogwu eche damayo oyo ebi inubegi agwọla ochi ha abụbụle onu ugo bokele agwọla ochi ha abụbụle wẹ́yà wẹ́yà wẹ́yà wẹ́yà igé ti ré kwanu mọ́ ìpálọ̀ ré ọ̀yá wẹ́dàbà ré ògbẹ́ ilé inú ilé ìkà náà kọ́ ọ̀ iná ya kúrá ní ìkà náà já inú yẹ̀rọ ní wọ́n bẹ̀ ní dá wọ́n nẹ̀rẹ̀ wọ́n kọrí bá iná yẹ̀rọ ní wọ́n bẹ̀ ní dá wọ́n nẹ̀rẹ̀ wọ́n kọrí bá iná yẹ̀rọ ní wọ́n bẹ̀ ní dá wọ́n nẹ̀rẹ̀ wọ́n kọrí bá. إنهم يرونه بعيدا ونريه قريبا gbadagba ẹ̀họ̀ àmúmalẹ́ mama ya kúrò ní dúnyá lu tó dẹ̀hùn bóbù lẹ́jì málẹ̀ yìí máa dáma yìí ya ṣekẹ́ ẹ̀lẹ̀ wẹ́m kòtó wẹ́m ahẹ̀wọ́ wẹ́m èèwọ́ ẹ̀tọ̀ dumi ọlẹ ẹlẹ ọsàn ní òun yá wọn tí ní gàgó hẹwà ẹgẹ ọlà kò ẹnẹ yà ọlà lẹẹlẹ o yẹn wọn mú wọkẹ wọn nukété yẹn lẹ ẹsẹ tá ọnà ọnàkàlẹ adága kọ ọyún nùbùlẹ yọ ọlà gbogbo la kú ejú gìjà lẹgìdẹ kọ mẹlòó mọ àwọn èèyàn kúrẹtẹ yàn

ìjìtẹ́nibù sẹ́bù alìmọ̀bìkọ́t èyí òdòdó àṣírikù bìlá ẹ̀kẹ́jì àfihìr síhìrí òtùlálẹ́ òmà ti ẹgẹ́ wo tákẹ́ ló tájá kí á lù yúúyí kẹ́ àwájá àwọn àti àbẹ̀mọ́ ìrìnàjá òtùlálẹ́ lọ́wọ́lọ́wọ́ náà ilẹ̀ déhùn fọ́ẹ̀tì ọ̀nà ilẹ̀ déhùn elúlú ọ̀nà wílẹ̀ màá wú pí kẹbẹ̀rẹ̀ gbókà kò mà kò yóò yànyànyàn ehùlù bí òtù rà lẹ́kẹ́nẹ́yìn àbẹ̀kọ́ ma ọ̀tẹ́ kàtí ọ̀tẹ́ lẹ́gbẹ́ ọ̀hún má ya yìí yá yá wọ̀lá ìmú ńlá kó èyí òbí ń yàdùn má yìí jòjó ń àbúdùkọ̀ ẹ̀kọ́ mákì ayé ọmọ ẹ̀rọ agbó ìwòlò ọ̀nà ilẹ̀ déhùn ọ̀nà kàmọ̀nyá wó pé kẹbẹ̀rẹ̀ ugbó ká yẹlẹ̀ ma ẹlà ń rọ́ ẹlà ń lẹ́gbẹ́ òmù òkú ẹnẹlẹ́ ìdí ọ̀chẹ́ kùmàtí ẹnẹ igi àdúgbọ́lá yìí ẹnà bá màtíwájì ìnà nùnù gidẹ́ if society tọ́dá bá lẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹ́yì àmì sẹ́wọ̀n almọ̀bíkọ́t lẹ́ẹ̀kẹ́yì ọdọ́mọ̀ síhìrí ẹ̀kẹ́ta ẹ̀hùn jẹun ẹ̀kẹ́ta wọ̀kọ́tùlù náfsì lẹ́tì haramallah ìpinmi ó nàwí ilẹ̀ nà ọ́ pa ní hadisa níbi sórí ìbò mẹ́ta kọ́ọ̀dà yóò yọ kàkí gọ́ọ̀mẹ̀ntì yá àgbà pàkí pa ṣọ̀làmọ́ ẹni dúnmàdún kí pòbó lẹ́nu èyí òdòdó ẹni kì í nẹ pa wọ́n náà sọ̀bì náà ṣe ǹzáni fẹ́ìmù jáni ẹni kì náà yàkìyàn ìzìnà ṣe ṣẹ̀ríyà ọ̀dà yá bàpà kúmọ̀ tí a mẹ́ àpamọ́ ẹ̀mẹ́ mú mẹ́pa náà ó dà ń gbókí gọ́ọ̀mẹ̀ntì àbàpàdé máa ẹni ẹlẹ́pa wọ̀tẹ́ríkùn lè dé ní hilmu fárikùn lè jama a ẹnà kí orí dábí àdínì tẹ́kì lè tí àdínì òmúnẹ̀ kí mú dárúbà mọ́ yà yà àbàpàtẹ́ àbẹ́yẹ mẹ́ta ó split mẹ́wàá explanation mgbe mụ na duma mama dodu mini ke ki na provali ya dini islam aba ewu bụ mẹta ịma anya dabi akwakwo ebo ki adukpe ikpabi eleti gọọmenti ya bakwa nga ka anyị ti individual du ma ihe akpama anyị nafs ịma dabale na uwe na ịkpali weke uwe kegbọ ọgwụ na ịkpakpa ata ịkpakpa e iwọ kpakpa pàpẹ́ ìgbóga pàpẹ́ ìdọ́mù wéjú omi ó ẹ̀hùn nẹ̀ pàpẹ́ òun èyí òun èyí ta gbóhùn ẹnẹ̀mọ̀ dúdú yìí nìyí gbọ́kọ̀ òun náà gbọ́ ìsàlùtù yẹn nẹ̀ tó àbẹ̀kọ́ ní palẹ̀ ojú palẹ̀ secret society mẹ́mẹ́bí òun ẹ̀dàgbọ́n òun yàtàtí alólùmẹ́mẹ́bí ọ̀dà.

Allahu Akbar. Ama ya jiji ada papa. Haka kowe ya gena kimacha panale kaa ya mundu pa. Oda dini haka kowe ya chogele. Ogbok makola ya. Idiri sabu alimove kote. Sabu alimove kote. O ne pa. ó ní palẹ̀ hàn tá a máa ṣòkòtò wẹ kẹ́pẹ́ pọ̀ léèwé onúgò kẹ́ commit suicide committing of genocide èdùn lẹ́dọ́k ìlẹ̀tùyẹ́ ìkọ́tùlù náà. ẹ̀kọ́ onúdọ̀mọ̀ ìyàmẹ́ ohun mẹ́bìí lẹ́ ẹ̀kẹ́ lẹ̀ wọ́n á kìlọ̀ rìbà. oko interest ek ma do ma wolo wo ado interest ngini loan ma ba yo kolo ko vizi oko ek ma do tata ye yi mboka moko ka do tane talo ti ye ka de le owo wo oko ya ama so ya le alo ma ke mu ma ke sign kàkí mẹ́rin nà wá mẹ́kọ́ ìhùn ẹ̀yà ìjẹ̀kadèríkà mẹ́kẹ̀ẹ́ ayé anyá gbogbo tẹ ọ̀sátẹ́ẹ̀kà ìjẹ̀kadèríkà lẹ́wọ̀ kẹ́mi ìjẹ̀ka ẹnu two thousand dunu takẹ́dùá ẹ̀ àná ẹ̀sátẹ́ méjì three thousand ẹ̀dùá ẹ̀ná ẹ̀sátẹ́ mẹ́ta four thousand ẹ̀ àná ẹ̀sátẹ́ mẹ́lẹ̀ five thousand ẹ̀dùnú takẹ́dùá. ọ̀pápá mẹ́mẹ́dẹ́ ọ̀tọ́ mẹ́dẹ́ ọ̀yàlẹ́ papọ̀ mẹ́dẹ́ òbókì ní lévi alimovecourt rìbá ọmọẹyẹdẹ rìbá ẹ̀kọ́ onúdọ̀mọ̀ ẹ̀kẹ́ ló wà ákùlù máa lèlì ẹ̀tí ọkọ̀ ọmọ ma yẹ̀kú ẹ̀jẹ ọkọ̀ kẹ́ yẹ ọmọ ọmọ ma yẹ̀kú ẹ̀jẹ ẹ̀wọ̀n bàbẹ́ máa gọ ẹ̀ràn àtẹ́wẹ̀ àdọ́mọ̀ ábìlẹ̀kẹ́ ní iléèwé àmọ́mọ́ èkó ẹjẹ́ àtẹ́ẹ̀lẹ̀kúnmẹ̀ iná ya mẹ́ta gbogbo bí tẹ̀ yọ ebi ọmọ mẹ́ẹ̀ló tòmúdọ̀mọ̀ jọmọ mẹ́gbẹ̀ta dọ́mọ̀ àwọn àwọn kẹsọ mọ gbà wọnúrò ya nẹmẹ wọn yẹ ẹlẹ bí àmọ màmá èyí mẹ ànà kópa kpótsaka wẹ kété ẹdọbọ ma mọtò gbàwó bàbá wẹ kété tánì ọkọ oṣù bàbá àríyàló kùmàrà ìwẹ màkóyán ọwọ ẹ ò pẹ gbàdéwẹ pàmọtọ yín àmẹ pẹpà lòmùkì yìí yín yọ. gbogbo kò bàbá noko nanẹ̀lá lè pàmò ọ̀rọ̀ ìpapò wẹ́kè tari àmọ́ kékeré àmọ́ mamẹ́lẹ́ kékeré yẹn rẹ̀ mẹ́mẹ́ mẹ òbí ẹ̀mẹ́ dàgbọ́n òbí òbí ẹ̀mẹ́ òun àgẹ́jú bàbá bá máa bàbá ẹ̀ má mẹ́ ẹ̀ka yín skúlù ọ̀mẹ̀mẹ̀lẹ̀ ee o kékeré yìí ẹ̀hún bàbá ìwẹ̀ ànáàbí ìdàmì ìwẹ̀ máa ma pẹ́wọ́n ogún yọ dàdí ìnà àbájọ yìí tó ń kò ẹ̀dẹ́ yúyà dúpẹ́ káàmì ìwẹ̀ kí máa yẹ wọn ogún bàbá ìmúdò ẹ̀pá bàbá jẹ

àmọ́ mi rẹ̀ ń dalẹ̀ àmọ́ mi rẹ̀ àna rẹ̀ ayé oyin lẹ̀. àna gbẹ́kì nẹ́tsá wọ́n mọ́ mọ́ lẹ́dù tá kọ́ àmọ́ kékeré àna bàbá mi àdé wa àmọ́ kékeré àyè wọn má dá wà rúgbé ìbí ẹni wọ́n tẹ́ ilé wọ́n pa mẹ́ àmìdáná nẹ́tsá yà kọ́ yìí. ewo bàbá yamayama kọ́ gidi kọ́ gidi kpakpó ilé ẹnẹ́gì wọ́n dà pẹ́rúwá àgbàdá máa tá ìwọ̀n àgbàdá mọ́ máa ń máa ń máa pẹ́ dábàá kọ́dọ̀ yóò kẹ́ ilé ìṣàpẹ́rú ẹ̀dọ̀mọ̀ fa iná lèláyé wọ iná ilé ìrọ̀jìrún ákùlù máa lèlẹ̀ tí ẹ̀hùn ti lé ẹ̀kọ́ onúdọ̀mọ̀ ẹ̀kẹ́ lo wọ̀tàwẹ́lì yóò máa záàfì eré jùdà kọ́ rábọ̀ gbówó tẹ́ ṣeun kó e wo kàmí ka kó jàbá máa bàpà kò mẹ̀lẹ̀ ma má ẹ̀dẹ́ àmì sọ́jì yégi anyá fèsì àmì káàbùrì kò má dá jòjà lẹ̀ mà ẹ̀ kàlùkàtọ́ ẹ̀yẹ́ yálé tágùmẹ̀kú yín ewọ́ gbóògùn ọyọ́ ìgbà ìdẹ́pà mi káàbìrì yìí ìdé ìlévi líle kí a dóna ẹgbà yí ọyọ́ ọ̀nà ẹ̀rùn tí ó múnẹ̀ kí wọ́n dọ́mọ́gẹ̀ ẹ̀kẹ́fà wọ̀kọ́sọ̀fòkó ẹ̀kẹ́fà dọ́mọ́ ẹ̀kẹ́bíe ẹ̀kẹ́bíe ohun tí ká ẹ̀yà إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات

kẹdọ̀ mama de dogbo ẹ̀wọ̀n abútabú dímídímí ní máa ń yíyún máa tí ní gbọ́ làwọn tètè alìmọ̀mìnà ń bẹ́ kì nù kẹdọ̀ yí yóò bẹ́ ká mẹ́ta yọkọ̀ mẹ́ta pé òbí ẹ́ kí a dóun ẹgbà yọ́yọ́ na àmúhun ọ̀yọ́ lẹ́hùn tí a mẹ́hùn kí a pùnà jẹ́ lẹ́ta yàwùmẹ́ ìdí wà fíhì mú yàwùmẹ́ tẹ̀ṣẹ́dù yàwùmẹ́ تعملون ọjọ́ tọjọ́ kòkó gidẹ́ kọjọ́ ayádùn máìta ọjọ́ lẹ́mọ̀jọ́ akáwọn wádẹ̀ yóò ma tẹ̀ṣàdù aléhìn àìdíhìn wọ àrùjọ́lùhùn bí mẹ́kẹ́nù ìyàmẹ́lò ọjọ́ èkì ìmáàlùmáà yàyà gbèsè danyoma ọwọ́ ma ọlọ́ ajẹ́mọ́ ọwọ́ ma kọlagẹ̀ kọwọ́ ayá gbèsè danyoma wọ àrùjọ́lọ́hùn ẹ̀rẹ̀ ma gẹ̀ ìnáyà àmẹ́rẹ̀ ma wọ́n yá gbèsè danyoma yóò ma tẹ̀síhádù aléhìm alifinatihim lisan shimalu lisan that is plural imúdàmúdọ̀ wọ́wọ́ a máa dọ́ alifina iyẹ́dù ọwọ àìdíhìm e, iyẹ́dù ọwọ ọwọ́ ma mẹ́gánikò plural dẹ̀ arùjúlùhùm ríjúlùhù ẹ̀rẹ̀ wọn arùjúlùhùm àmẹ́rẹ̀má àbó mẹ́ni kọ́t ọgbọ́ yóò kwánà yóò nàbá ìṣẹ́dùn nì ìṣọ̀wọ́wọ́ ọwọ́ agbèṣẹ́dayún nì ẹ̀rà yín agbèṣẹ́dayún nì abọ́wọ́ pẹ̀rà yín agbèṣẹ́dayún nì lè haditha níbi sallallahu alayhi wa sallam yàrù tẹ́jìgẹ́dẹ̀ wọn tọ́dabalẹ̀ ẹgbẹ̀ kẹsìrì ibùn kẹsìrì yà fọ́t ibùn abi hatim كياكني حدثنا أبو سعيد الأشد حدثنا أبو يحيى الرازي عن عمرو بن أبي قيس عن المصرف عن المنهال عن سعيد بن الزبير عن ابن عباس أنه يعني المشركين من يبقى إذا قال ما يكبت دائما وجونا يبا ومشامي كافري أما دون إذا رأوا أنه لا يدخل الجنة kọ́ọ̀fìrí ilé kàkíní ní ká máa dábà tún yà lè jẹ́nà ní ilá àálẹ̀ sàlátí ṣe dé ògbókì ṣọ̀wọ̀ ògbókì ṣọ̀wọ̀ màdó yẹ́nà ṣọ̀wọ̀ gbólẹ̀ ọjọ́ ajé ọmọ alótà lè jẹ́nà àwọn máa lékè ó dábàlẹ̀ táká máa mama ika ibẹ̀ máa pẹ́ tá máa kọ́yìn wọ́n lama mẹ́ta àálẹ̀ àtà nàìjíríàdò fẹ̀yẹ̀jíàdò tá mẹ́ni mẹ́yà ká ara rẹ̀ ká àkàṣẹ́ ní jí ajiwọn àkọjọ́ ka ànúgòsọ ọ̀là ilẹ̀kẹ̀ nẹ́kà dìbìdì ohun ma yí takuma jẹ́ na àdónà machane wọn kama tẹ́tọ́ àmànúgbọ́dọ̀ ogó takọjọ ma gọ́m fẹ̀yẹ́ tẹ́mu alẹ́ àfọ̀ayé máàlù rèmílẹ̀mílẹ̀ ma gọ́m fọ̀tẹ́ṣàdù àyídíhìm wà àrùjọ́lẹ̀hìm takẹ́rẹ̀ ma tí ní gbèsè ma

abayọ amínewo ma ike yìí ẹun kàtí òbí ànẹ́ reviewing machine ikọ̀ yọ́ kàá ṣẹ̀rẹ̀ ayékún mẹ́ àbẹ̀kọ́ nẹ̀kẹ̀ ṣúdé òun ká mú ọmọ yìí mẹ́pìtì ona wa yoyi ma ka ko wa yoyi ira ko ngai yoyi dun lu nga ma ko bie nga we we we dun mam machine ka da da go mi aba yo sene review amen ki wa hapun awa kile gudu awe ke ji kile gudu awe ke ta kile gudu awe ke le kile gudu awe ke machine sene ri de onle gbogbo awe ke fa awe ke bi kile gudu ko machine ye ri di du ba e ko yo ke ó nàwí ìlà káàbìrì wọn lọ́jọ́ ń lù mẹ́rin ìṣẹ̀rẹ́ ta ó yọ ohun àjọ wọn pẹ̀rẹ̀ kọlà mẹ́rin machine kì dáná mi ni hu mà hu computerize ṣọ́kù plate number kàyà ìzù yọ ní nìgídẹ́. ìzù ń ni mo yà á mi ni kọ̀mpútà a iṣẹ́ computerize nọ́mbà kìdẹ́ ti àǹkẹ́ náà màṣínì ẹ̀ náà yàn láti ṣe àbẹ̀kú mọ́tò pé nọ́mbà kìdẹ́ nọ́mbà ìkàgbàjọ ayọ̀ ìmọ̀tọ́lé gbélégbèlé ní ẹ̀yàn mú gbà ìdẹ́ kọ̀mpútà máa lè tẹ́ kọ̀mpútà kọ̀mpútà tíráàkì ẹ̀ iṣẹ́ màṣínì tíráàkì ẹ̀ kò dùn ẹ̀kú nọ́mbà ẹ̀ bá ẹ̀rẹ̀ rẹ̀ nọ́mbà gbogbo màṣínì ẹ̀ tẹ́ ẹnu mọ́tò mọ̀nà yá yóò yí màdí nọ́mbà wáyé ngbò mọ́tò lẹ́dá abájọ́ ẹ̀rẹ́ rẹ̀ kọ̀mpútà jẹ́ nìdùn wa ngbò kẹ̀dẹ́ alọ́ abájọ́ ngbò kì páàkì dágọ̀ abájọ́ màdí kọ̀mpútà màtí ní ilé abájọ́ ẹ̀rẹ́ rẹ̀ máa mi fún dùnmà kàwọn pòlísì kì dérè àgbò alẹ́ ọ̀mọ́lẹ̀ họ́ alìkòwẹ́tọ̀ ọgọ́rin gbọ̀gọ́rin gbọ̀gọ́rin àmì ni wọn abájọ́ yìí kámẹ́rà tẹ mọ́ọ̀tì yọ ọ̀nà dúdọ̀ ẹ̀ ń gbò kẹ́yìn ayóyí ẹni dúdọ̀ máa rí ẹni ẹmọ yìí lè yí gbá kẹ̀náwó kàmẹ́nà ọ̀dà mọ́tò ka tọ́kì ní alòlẹ̀ yọ́nà àmbòlì ti dẹ́gbà anúmọ́dúbìán anáwí road block <laughs> àmbòlì ti ọ̀ dráìvà mú wọ́kí pàtíkọ́lá ẹwà in pàtíkọ́lá kọ́ wọ́n náà mọ̀nà over 400 wọ́n dúbìán àmọ́ gbàbá gbàbá wọ́n náà dọ̀ rúlọ̀ wọ́n ule eke rajo na gbo koni ko ego ko na tinyo ene du ya domon ena wi road block emi ere ram police ko daga ferry driver le ma di speed limit ye ishu moto go ene na kule edu ko ele kadide si machine nge ene speed limit be ya de Shumoto abaye ene speed limit ye ke ke ene de ogene kema ko ye amion go ma ko ko kadu jona ẹdúgbọ́gẹ́ ní 56 km per hour 80 km per hour agbọ́lẹ̀ màkọ́ máa ń yọ ẹ̀hún tó yẹ olè rálẹ̀ wọ màkọ́ yọmọ́ ẹ̀dọ́ kọ̀mpútà mẹ́rin ti máa lùgbà nìyẹn tó ó nàrí ilẹ̀ tí wọ́n gé yọ yóò yọrin àkàtẹ́rẹ̀ yóò mà tẹ̀sádọ̀ àìlẹ́yìn àlìsínẹ̀tìyìn àlìsínẹ̀tòhún wà àìdíyìn wà àrùjúlùhún bí màkánù سورة ياسين الله يعني اليوم وقائلة قانو يونا لي ọjọ́ yóò máa ń máa kàn mi káàkiri bọ́ ọjọ́ yá kàn án mi káàkiri tákì sáàdì ṣeré ọjí ma yẹ́ na àlìyàwó ma na tímù àlìyàwó mẹ́lẹ̀ وتكلم أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكايني على اليوم ọjọ́ yìí ní ní kìdẹ́ ìpàáyán tó ṣẹlẹ̀ àmì káàfìrí na tí mú ààrẹ àfọwàhíhìm alùmọ́ pàmẹ́jọ́ dodo bolomọ́ nẹ̀yìn alùmọ́ pàmẹ́jọ́ nẹ́dọ̀ ráyẹrẹ aluma mami yenedu kakaji na timu ala afwahihim ahu maluleri aluri ahu gomo gene maralu envelope yi awuri mili mili mili mili mili watashhadu arjuluhum watukallimuna aidihim ajengo mowo majene kola owo nola naka watashhadu arjuluhum ẹrẹ mi ṣe dàgbà yóò ń ẹdẹ dúlé lò lẹ́yìn kí dẹ́hùn kẹ́dọ̀ ó ṣíṣe kọ́wẹ́ àkíkà kẹ́ẹ̀dọ́mọ̀ bí máa ká ní ọ̀sìnbùnú yẹ́hùn kàmúnẹ̀ sí fa iná lèláhì wa iná ilẹ̀ ìrọ̀jì hàn tó dábàlẹ̀ ìṣúra ka ọ̀gá náà ni wọ́n ọjọ́ ni iná kúnnà nàṣẹ̀ǹsẹ́kọ́ iná kúnnà nàṣẹ̀ǹsẹ́kọ́ máa Allah yani inna kunna nastansikhu awa adoma take record adoma record yane ma kuntum ta'malu eh, du meche papo ise record yane record ni ole mam ko kwa no yo na ke nara ire ba ane na gbese yin e eh, nara ire record ni ya mala ko kuma do ya kama olubu mo le to yo yo awon ese recording there ubi recording le iteda ajo gi anya agba yen magani ko yogana mo allah yani yawma izin tuhaddithu akhbaraha dogwata e ihe meyogi hadithi eh ibn abi hatim ibn jarir ni tabari من إسناد حديث حدثنا يونس ابن عبد الأعلى حدثنا ابن وهب أخبر أخبرني عمرو ابن الحارث عن عن دراج عن أبي الهيثم عن أبا سعيد الخدري رضي الله عنه قال إذا كان يوم القيامة النبي صلى الله عليه وسلم ينجم كوانو يا arafal káfíru bí amẹ́lìhì fẹ́yẹ̀ jihadu wọ́yọ̀ káfẹ́mù mẹ́ni káfíri máa mejú ma kó kọ́lọ́n kó ma tó ìṣẹ̀rí ojú kọ́lọ́ kì ṣe káfíri àti nìjì wọn olùmọ̀mẹ́yìn òun yóò ìsinmi tájọ takí káfíri mọ́mọ́dá ha ọlá ìjẹ́rọ́ iyata kuma kango o na kichane inwe ye oye omiliwi unkide judo ki ara ere un pekide juda zaba ise nkubo ki le abo ami nebo un mami seda gbanyu ki ora ere fọyẹkúlù kẹzẹbó àwọn ẹnẹyìn wọn rẹ kàkọlà yóò papò èémí fọyọkọọlù ahaluka wa àṣírọ́tùka àmọ́ ìyàwó ẹ̀pá àbọ̀ lọ́pọ̀ ẹ mádàmọ̀ mọ̀ agbèsẹ́dà yẹ́kẹ̀ máyà wọ́n mí gba wọ́n pa imúdàkàmí níbọ̀ ń gbà papò ọgẹ́lẹ́ ìmúdìdéédé pẹ̀lú bẹ́ ìgbà ara rẹ̀ obomonu remi wa bajo ide ucheke ucheche da meta ye mi ngamero ko nguke te chano gecha fo yo kolu ihilafu tagma kan to egebo kake mi bo iroyan ko lo ma yen papo erere leo na zalimi ene munafiki iye ko daga gebo ogo amagebu mi ka solo kama onale iye yeboko summa yusamita humullahu ya mmadụ dajalụ fọtashadu alaihim aidihim ọjọ́ ya ihe ni ọwọ́ gbètẹ́dẹ̀ oyen kùbó ìka oyen àwọn láwẹ̀ ẹ̀kàgò wà alìsìnàtòm ìmọ̀lù mẹ́gbètẹ́dẹ̀ ìmẹ̀kàgò tọ́mà àwọn mẹ́tẹ́dàgbẹ̀ exactly lẹ́ọ̀kẹ́ na ìdága rẹ̀ iya ìyàwó títà láwọn tákìsẹ́wọ̀n fọyẹ́rẹ̀ kọlọ̀ náàrù iya tako títà láwọn máa yọ ń pé ìmúdẹ̀nà kí adába tí wọn náà yọ wọn ìyá tó fi là èmi gidẹ́ hadith mamdagbọ́ hadith abul ala lẹ́wọ̀n ìṣe ìfúnádùn ṣe ní bọ̀ hadith lẹ́tí 1392 emigide ngadi le kadi ah, an ka bope ojoje kam de chukolo allah ke ye kadi ogo gyano robo yo chojima kide mana ay biomi abe biomi Allahu ya mumi albarka don wa mana albarka su ka dehu ki dai mana e mumi don wa e marzi ka bo e maja ya albarka don wa e jan wa ka gbe yo mi ta ma do ola nu mana e lu e yo mi la mi ko yo na mana amo ma ya alu la ilaha illa allah ma do ba kare be e lu me yo mi amo ku ma bi se bo ola nu mana amo ma ya ga te nu kolo halal e mu do mu mana ama ti sana halal e ma albarka du to mana amo to mi gbele ama ma yo ko kiriki yọ mamẹlẹ nẹta emoko kọ bòye má yàyọ mẹ̀mẹ̀lẹ̀ kó mọ́mọ̀nà bígi àtínà ya ẹmọ yà bòye má yàyọ mẹ̀mẹ̀lẹ̀ kó mọ́mọ̀nà àbógi na mẹ́mú òkú dọ́gbọ́ mẹ́mú òkú lẹ́gbàbù mátẹ́mọ̀nà min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imáma ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصل اللهم على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام